kẹkẹ yàtọ̀ gbajúmọ̀. Bọ̀dá ìjọba lè dáàrin bọ̀dà káà. Ọlọ́run ìrìn àlẹ́bì tó gbọ́. Tó bá yẹ pé a ṣe ẹni táàánú náà, tó yẹ pé mẹ̀lẹ́kà ni aná tí ìṣàbára bí ní tí ò tí ì aláàlákùnrin náà ráṣí. Wọ̀lá lábá ní ààrẹ ìmọ̀ yàrí ìlú. Àbá sì jẹ́ kọ́ máa wọnú ẹ̀bù tẹ́ ń wọ̀. Sẹ́ẹ̀sì ni àmọ̀ sí ara yìí. Ọ̀yàwó ní dúró sí àbí oṣù ní Lá ní pàápàá, ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ni wọ́n sì ti ṣe yẹ̀yẹ́ ṣáájú tiẹ̀. Fàhá kọ̀dé láti ẹ̀sà ìró mímí wọn máa káàdùn bí ìyá àti òun. Ọlọ́run ni ó sì ṣẹlẹ̀ sí wọn, ó ṣẹlẹ̀ lé wọn lórí. Irú àwọn tí wọ́n ń ṣe ń ṣe yẹ̀yẹ́

ibi tí a ti bẹ̀rẹ̀ ni pé ọ̀nà ọ̀nà sálínà náà mo ti rí olúwa ní wà ní ọ̀nà sálínà àlè bá ọmọ ní mufradu. ọlọ́run ní wà lọ́wọ́ nùsọ́lì náà àlè kàkìtà bá ọmọ. tó ẹgbẹ́ aṣọ tí àti kalẹ̀ màkìtú bá tí wọ́n kọ́ láhàn díẹ̀ ní kiri tọ́ọ̀sì sínú sáfà ìdá rọ́pà àmọ́ ekítàrà wúhù gẹ́gẹ́ bí tí wọ́n ń béèrè o tá a bá sọ tọ́rọ̀ ìdákalẹ̀ kan láti sọ́mà tí wọ́n sì kọ́ ọ́ bẹ̀ láti sọ́mà báà náà. kọjá ọ̀là máa ń fúrùmù ìrẹ́ bí yíwú táwọn gán fọwọ́ gba fúláì ní tírọ̀tọ̀ ló ń sọ̀kalẹ̀ léwu. abúlálà ní àyà lóhùn wọ́n ní kí wọ́n fọ́ gba fún gan ló ti ẹ̀wà ó tún kọjá wọn iyèméjì fún òkun àrùn tá a bá sọ kalẹ̀ fún àti ó sì gbá mú báyìí ọlọ́run síbẹ̀ làkọ́ làlàdí náà kàfàrú bá àwọn aláìgbàgbọ́ wọn sọ̀rọ̀ ohun tí wọ́n sọ náà ni pé nínú àṣà ìlà sí irun wọ́n lọ gbà èyí tó ń ṣe ní ìtọ́sọ̀kalẹ̀ yìí. kìí ṣe nǹkan pàtàkì ìdáni ìná náà ò dínú ọjà ju ò sàánù sá wáyé náà ọ̀tẹ̀ gidi tí wọ́n ṣe wọ́n tún panú pọ̀ nígbà tí wọ́n tún jẹ́ ìnípa. ìgbàgbà ìjà ó sọ̀kalẹ̀ wọ́n tún wí ní wọ́n ní lọ́lá ń sílá lẹ́yìn màlàkó tó bá ti ẹ̀yẹ bá aṣọ màlẹ́kà kankalẹ̀ fún ní aṣọ màlẹ́kà kankalẹ̀ fún yẹn ni pé àlá Muhammad sallallahu alaihi wasallam tá a sọ kalẹ̀ fún òjìṣẹ́ ńlá Muhammad màlàkó màlẹ́kà kan yóò sọ tí wọ́n máa jẹ́rìí òdodo gbé ìgbà ẹ̀wá o ẹ̀wọ̀n wo sọ pé òun ṣe ọmọ ádámọ̀ ẹ̀wọ̀n yẹn lápá àwọn ń fi ń wéwù òdodo ní sọ tí ní ní a bá sọ kankan àmọ́ tí sára fún bí ẹ ṣe ń fẹ́wọ̀ ọ̀nàmọ́ yóò nìlú tí wọ́n bá fi gbàgbọ́ tí wọ́n bá fi gbàgbọ́ tí wọ́n gbàgbọ́ a kò lè àlè amúlò lọ ní àjẹ́ tí ṣékèṣèké ọ̀dájú yẹni pé ní ìlà àtìlẹ́mú a pa ọ̀rẹ́ ìparẹ́ láti tẹ̀lé wọn tí wọ́n bá ti lè takò tí wọ́n fojú rí tán wọn ò tó gbàgbọ́ wọn ni àpàwọ́rẹ́ lókù bí ìlàákì wọn náà láàyè ó sọ̀rọ̀ àmì lọ́wọ́ lára mọ́. ìwọ́n ìlú náà ìgbà ó bá ti àwọn ọmọ aṣọ́ra pa àmì sáàyè lẹ́gbọ̀n pé wọ́n lẹ́nu tó bá tàbí ẹgbà alẹ́sẹ̀gbà àrùlé wọn àyẹ̀fà ìlẹ̀kùn. kàádẹ́sì là gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣẹ̀ ọlọ́run tí wọ́n lè kọ́ tí máa ń pọ́pùlà níní láti nínú nígbà àwọn tó ṣáájú wọn nígbà tí ohun tá a fún wọn tí wọ́n béèrè fún tó wá di pé wọ́n takú ìṣáálámú irú mìíràn tí wọ́n gbàgbọ́ náà ni lọ́kànrin ká pa wọ́n rẹ̀. àti pé wàlẹ́ ó jà nínú ò tó wá pé pẹ̀lẹ́ gàgbà sọ̀kalẹ̀ náà àlùmọ́sálù ní mọ́làkà.

ìsìláàmù wábàlì báṣàyè àlàáru yàtì màláàbì kọkọrọ ló fún abára báyìí ó kókó wọn ìmọ̀lẹ̀ ga ọ ilé ìgbà yọ sí ìgbà fúnmi tó bẹ̀rẹ̀ ká kàrí báyìí mọ́ ọ torí àdá tá a dá wọn ẹ̀dá ọ̀mọ́lẹ̀ ni wọ́n ẹ̀dá ọ̀mọ́lẹ̀ làwọn mẹ̀lẹ́ka wọ́n ọlọ́run ní tí wọ́n bá ti lè ṣe mẹ̀lẹ́kà lọ́jà á náà rọ̀jù láà ọkùnrin láàṣẹ á àwòrán ọkùnrin ní òde wọ́n ń sọkùnrin ọmọ ìlẹ́kọ̀ náà wọ́n ń sọkùnrin wọ́n ń mọ́ ọkùnrin láàṣẹ ìgbóni mẹ̀lẹ́kà tí ó wúlò lọ́wọ́ tó mẹ̀lẹ́kà gan ni wọn lágbára àti fojú yọ. ọlọ́run ní lọ́wọ́ ń sọ́jú náà hù tó o bá ti lè sọ́kalẹ̀ wọ́n jà á nínú àwòrán ìlà tá a sì ṣe lọ́kùnrin lọ́nà lọ́nà lọ́sùn náà á lè rí. mẹ́ẹ̀yà ìdíṣùn ọlọ́run ní àgbájábò mọ̀lẹ́kà náà lára mẹ́ẹ̀yà ìdíṣùn náà irú tí ń bẹ lára àwọn ọmọ ádámù ya eléyìí eléyìí ṣe abara kan eléyìí yóò jẹ́ nǹkan kan pàtàkì ilẹ̀ abáṣà ní sí abara bí yín náà ni. olúwa ní wàhálà kan tí ó ṣe ààbò oṣù ní ìwé pàápàá ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ tó ṣáájú rẹ̀ ànábì sọ̀rọ̀ báwà ó ní àti ṣe yẹ̀yẹ́ sai àwọn tó bá rí ọbí á ṣe wọ́n ṣe yẹ̀yẹ́ náà ló ṣùgbọ́n àhápọ̀ lọ́sọ́là àwọn aṣẹlẹ̀ sí wọn nígbà nàìjíríà ìlú wọn ní ní kúrú ṣe irú àwọn tó ṣe yẹ̀yẹ́ nínú wọn. Màtá ló ní ìyá sáàsì náà. Ó jẹ́bi ojú ọ̀sìn ní a fi ṣe yẹ̀yẹ́ gan-an. Lọ́wọ́ àṣẹlẹ̀ yẹn lórí. Wà ó wọlé àṣàbù orí ènìyà. Pákàṣáyà yìí kọ̀ bìmọ́ ìsọ́ ìṣú sí àbíkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yọ́ ṣẹlẹ̀ nílé àwọn tí wọ́n fi ìwé àdéhùn fi ẹ̀yẹ́. ó ní lágùn ọlọ́nìyàn àlóbì ló sọ fún wa ṣé irú sílẹ̀ ẹ̀rìnì ẹ̀rìnì ọlọ́run lọ ṣùgbọ́n náà kẹ́ lọ ṣe já sí ìdáhùn ẹni pé kọjá títí ọjà láti bá sí ìmọ̀ká ṣùgbọ́n àtúbọ̀tán gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ ọjọ́ mìíràn àtúbọ̀tán ọjà o lùsúlà tí wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ nínú ìlà ìṣínú nínú àṣáájú nípa ìparun tó dé bá wọn ìparẹ́ tó dé bá wọn nípa àyà náà ń lóṣù wọn.

ìyá lọ́gbẹ̀yìn ọ̀rọ̀ wọn tó rúkọ́nà tó ṣe ní àyíkọ́gbẹ́ pèyíkọ́gbẹ́ kú ní láàtúndé lọ. ọlọ́nìyàn ló lè ti sọ pé ìmọ̀ nínà máa ń fi ṣàbọ̀wọ̀ àti ìwà ní áyì gbogbo ń tí ń bá sọ́wọ́ àfihàn ká lóṣù ẹ̀ ní. Kúlì ìmọ̀rún ńlá tí sàrà wa ti wáyá lè kó lè láàá. Kàtàbà ara ẹ̀nàkú sì ní láàmà. Ẹ̀yẹ́ ni màá ń nàkó ilẹ̀ yọ́kẹ̀ ìlàmà ti láàárọ̀ ìbàbí. Àlàbí náà sì rú àwọn àwọn àwọn láàrin òmìnira. وله ما فعل بالليل والنهار وهو السميع العليم قل غير الله يستجد وليا السماوات والارض وهو يطعم ولا يطعم قل اني امرت ان اكون اول من اسلم ولا تكونن من المشركين قل إني أخاف عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رهب وذلك لفوز المبين الله ẹ jẹ́ ká ṣe àwòrán èrò ọ̀pẹ gidi pọ̀ lọ lórí ọlọ́run ó lòdì ara rẹ̀ o. Àwọn àsọgbé ṣubú ẹ̀ náà bá léèkì náà. Ọmọ ẹ̀rọ léèkì náà tó láyé máa lọ wà láà. Orí àlèkò ní láti rí ọmọ ẹ̀rọ léèkì náà. Orí àlèkò ní láti Ọlọ́run ń dùn ara rẹ̀. Oríwá nílẹ̀ àmì ti sọ pé Gbogbo ń jíjẹ ń bẹ lóṣùlò gan. Àbẹ̀ẹ̀tí ń bẹ ní orí ilẹ̀ yìí, ta ló ní? Mo ní ìlà àárín ó ti kọ́ sí ara rẹ̀. Ẹ̀yà ti máa ń ṣàgbọ́n ìyá àyá obìnrin ní ara ti láàárọ̀ ìbàgbé. Ọlọ́run ní dájúdájú pàá, òun kò gbogbo oníjọ àwọn àwọn àwọn láàárín obìnrin. Ọlọ́run ní ọjọ́ dáa wù, kí èmi ní náà.

yàtọ̀ sí ọba tó já sọ́nà tó ìkúdá ilẹ̀. Àwọn oúnjẹ ìwọ̀ ayé náà jẹ́lẹ̀jẹ̀lẹ̀ ìṣẹ́lẹ̀. Ọba tó ṣe pé òun ní ń bọ́ gbogbo ẹ̀dá pátá. Ẹnìkan ọ̀rọ̀ lọ́rùn ìjẹun ó ń lọ lọ sí ń tọ́jú gbogbo ẹ̀dá pátá. Wọ́n lè àárín ní ọlọ́run ọba kì í sọba kí ń jẹun kò béèrè oúnjẹ lọ́dọ̀ yín. ó lé ní òní ìfúráyà àbò àwàdà lórí áfíláàmù. lọ́ní àmì tuntun dá wa lóhùn. ọ̀sán iná da òun ní tèmi ń tèmi. wọ́n gba mí láti ẹ̀ tẹ́lẹ̀ mìíràn jọ apá mi àtẹ̀sẹ̀ mi kí n jú ẹ̀ lẹ̀ fún ọlọ́run ọba ọ̀tún ṣoṣo. wàhálà kúrò láti àmì ìdálé mọ̀ṣúrẹ́kì lórí àmì àti ọlọ́run àti ọlọ́run ló jẹ́ ọ̀kẹ́ nínú àwọn tí wọ́n dà ìṣòkùn ọlọ́run. Mo lè ní àwọn ọ̀rùn ní asán ìgbòrò bí àdára yá ọ̀rọ̀ ìlànà Ọlọ́run ọ̀rẹ́ lè sọ fún ẹ pé ìní òun àrẹ́ ìjẹun jẹun àhábò àrúgbà wo. Ilé àtọ́ ẹ̀kọ́ bí àdára ya obìnrin àti. Tóun bá fi lè dẹ́sẹ̀ ọba mi, òun bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ ńlá ọjọ́ tuntun rẹ̀. Lọ́rí oṣù ọmọ ẹni òyàwó náà yìí ní bàbá ìrọ̀ nígbà. Ẹni ọlọ́run bá fẹ́ ní ìyà náà kú òfin ìjọ náà. Ah, ilé oúnjẹ ni ìfẹ́. Àdáyé báyìí bá oṣù lè mú bí. Ẹni ọlọ́pàá fẹ́ ìyàpò òun yọ ìkẹ́ àmà tí ọ̀jọ́ máa ná. Àwọn ah, oníléwu ó jèrè ó sì jèrè tó hàn dájúdájú. A kò lọ ọlọ́run ó tún ṣàlàyé fún wa ọlọ́run ní wàlàhù tààlà òun ọlọ́run ọba tó ga ní ìṣe mẹ́sàkálẹ̀ àlà ilé yìí nǹkan tó ṣẹlẹ̀ nínú òru gbogbo ẹ̀dá kẹ́rọ́ rọ́rọ́ bẹ́ẹ̀ bá gbé arìnrìn àjò máa ń àjò ní alẹ́ tàbí gbogbo àwọn àìlú ní gbogbo ẹ̀kọ́ ṣe iye báyìí ẹni tí gbogbo yọ ń jàtẹ́ lọ yọ ń jàtẹ́ lọ débi pé bí ẹ bá sọ ìdáná báyìí bí abẹ́rẹ́ ọ̀fẹ́ ní hàn bẹ́ẹ̀ ni lọ́sàn-án gbogbo ẹ̀dí kú ya ya ya ya ya ọlọ́run gbogbo wa dákẹ́ àwọn. ó ti gba ọlọ́run gbogbo tí ń bẹ ní ó náà gan tí wọ́n fẹ́ ń dá yóò yóò yóò yóò tí kan tó tó ẹwà àwọn ìdúná dáta ó tún dàbí ìgbà tí ò sí ìlú ní ètò títí tó bẹ́ẹ̀ má. ọlọ́run kan ọlọ́run kan oṣù náà lè darí gbogbo ẹ̀. ọlọ́run nígbà wọn ọlọ́run ní ṣe wọn là ń tàhálà mẹ́ta kánà áńdà fi léèrè wọn nà á. wọn bá sẹ́lẹ̀ nínú òun tọpamọ́ tọpamọ́ lọ́lọ́ àtọ̀fẹ́. أي كل شيء ṣe ربه gbogbo jíǹde ọlọ́ọ̀lọ́ba wọn wàhálìkù olóṣèdá wọn wàmálìkù olóṣì wà sàmì òye ayé wọn wà ọlọ́run àgbàdo lọ́rẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ sàmì bá ti ń gbọ́ ni o ìná ìkọ́ yìí. wọ́n ń gbẹ́ gbogbo gbogbo ń dáyé sọ ìbẹ̀rẹ̀ náà ń bọ̀. kódà láyé sígáàlì òun sáfù wọn sàmùlí. nígbà ọ̀rọ̀ ẹnìkan kò jẹ́ ọlọ́run lọ́wọ́ láti gbọ́ pẹ̀lú méjì. níṣẹ́ ń tẹyẹ ń gbọ́ tẹja ń gbọ́ tẹ́ẹ̀rà nígbọ́ta ẹranko olúgbó nígbọ́ta àwọn èèyàn ọlọ́run bẹ̀ ó tóbi o ìgbà tó tóbi lọ́lọ́run o àníìmù bìnà yá pẹ̀lú ó àlọ́gbọ́ gbogbo tó kákú ṣe ọlọ́run ní kúrí kúrí lẹ́hùn ilé ànábì tó sọ fún wa. غير الله tàyíṣu wàlìyá ṣé nǹkan míì ẹtún fẹ́ mú lónìí dúdúlé lẹ́yìn ọlọ́run òun tòun tó ń jẹ́ òjíṣẹ́ lábòrúbọ̀ owó òmú nǹkan míì mọ́ amúlù o òun òmú nǹkan kan mọ́ owó òmú ọṣù lẹ́yìn ọlọ́run. káàtìrì sàmọ́ wá ti wà ọba gbọ́dọ̀ súnmọ́ dáhùn náà wọ́n ń lọ fáàbà rẹ̀ kò rí kan kó tó ṣe tiẹ̀ ní ni wọ́n ń gbẹ̀yìn mọ́kútà yá ibẹ̀ náà ni ọjọọ ti yọ bíbíà nǹkan pé fúnra

Owó aláàmì fáàkìrì sàmá ń wá ti wà ní àrílè, ó ń lọ ń ṣẹ̀dá sọ́nà àtilẹ̀. Owó ní gbogbo tàjáhùn náà ó ń lò ń fáàrà rẹ̀. ó ń lò ń fáàrẹ̀. Kí lọ́rí kan nìkan, kóhùn tó wá Ẹ wo inú ilé ẹ wo iye òpó sẹ́ẹ̀bù wọn tó gbé ọ̀kàkà ẹ wá wo sánà bó ṣe tó nìgẹ́rì àmọ̀dì ṣé ò lóko ọlọ́run bẹ o. Ọ̀dọ́ ìdàkùnmọ́ bí láàrín ọdí ìsàmá. Wọ̀sán lẹ́gbẹ̀ẹ́ àrùn Jẹ́lẹ̀ jẹ̀lẹ̀ ó tún ṣe lọ́sùn kò sí lú, kò lú nìkan, pé àwọn kan ní àkúra wọn jẹ wọ́n lọ tún nìkan sí ń bẹ̀. Ní náà ń jíwẹ̀ ọlọ́run, náà sọ́rọ̀ àgánù kòrá, ọlọ́run ní ẹgbẹ́ Àrùn àwọn ojú ni. Ọlọ́run ní àrùn ojú ni ẹwọ òpó mélòó ti sí. Tàrà ònà ha. Alátàtà wá sí ti. Ọlọ́run òjò lọ́pọ̀. Tó bá sì jọ bí irọ́, tàrà ònà ẹgbẹ́ òbí sọ̀rọ̀ ṣe lọ. Iyèméjì ò sí bí bíbi ọlọ́run o. Ó ń bẹ o. Ó ń bẹ o. Ó sì ń dá bírà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tọ́kàn lọ́mọ. Àwọn tọ́kàn lọ́mọ. Àbí. tí ìbáwọn jẹ́ ọjọ́ alágbára ó nìkan tuntun náà ní ń darí gbogbo ẹ̀. ọlọ́run wá ń ṣàlàyé anábì Muhammad sọ́dà ó náà sọ báwọn èèyàn pé owó mú kankan ní lẹ́yìn ọlọ́run ìwé àṣẹ ẹ̀rù ń gbà wọ́n ó ń bá ṣẹlọ́ọ̀. ní ìbáadá ti géèrè yìí tóun tó fi ọpẹ́ iyì ìforíbalẹ̀ tóun tó ń ṣe fẹ́lò ní ìdìgéèrè yìí lẹ́yìn ọlọ́run ẹ̀rù ń bà wọ́n tí ń bà ń dẹ́rù ní àṣàbà ìyàwó ní àṣì iye ọjọ́ ńlá wọ́n yóò mú ìkìyà fún kálukú ni ó tó gbọ́. ọlọ́run gbọ́dọ̀ síwájú ọlọ́run ní máa ní sẹ́ráfù nílìdì náà ìrìnnà fòólè ńlá amáni amánìlì náà nínú fòólè náà mọ̀lùfáàyè òun náà ni a máa ń pè nílì ìmọ̀fúnwólì bẹ́ẹ̀ ni mọ̀fúnwólì sì ni. ọlọ́run ní ìyá ọjọ́ náà sáyà sáábà wọ́n lè fáyì ìmọ̀fá ìlú rẹ̀ jẹ́ ní aláwọ̀ ọlọ́run. àlèháìdò màṣúfù ohun tí ó tún fẹ́ tí ìbá tún tẹ̀lé àti parẹ́. معرفة aníhùn ya ọmọ ẹsẹ ẹni tí a bá ti ìyà ọjọ́ àlìkàmà tí a fún àbájìlá ìmọ̀ mú ọlọ́nkẹ́ léwọ ààlà ayàrá dàdàwó ní àìrà ọlọ́gbèrò ìgbà ooo olúwalẹ̀ ni a bá ti kó Ọjọ́ tí a lè rí ọ̀rọ̀ ìrìn àríkà nẹ́ta màmọ́ ní máa rà. Wà mẹ́rin àríyá ìgbòrò tó lè ààrẹ láàrín onígbòrò. Alkùnrin, Kùránù náà ní ìgbé àyà rẹ̀, ó náà ní tàbísírò ara rẹ̀. Ẹ̀kún wo, ǹjẹ́ sọ ń bí náà ló ti sọ ṣáájú ẹni tí fẹ́ẹ́rẹ́ rẹ̀ bá mú ta kété sí iná. Bàbáde bàbà ọlọ́jẹ̀rẹ̀. Bàbáde ayá dúnìyà ìlànà táwọn ẹ̀gbọ́n. Ìṣẹ̀mí ayé yìí ó eré bẹ̀ ọ̀nà títí ó. Ìgbà wọ́n ìgbòrò ní ìgbàjẹ́ ni ó. Àdàbò ni àdúrà tó wá o ní àná ìyá mú wọn ìgbà máa tó ẹ̀yìn bábà ànábìlà àwà lójú oorun bàbá tọ́ra mọ́tò ojú oorun tó sílé ló kù lọ́wọ́ ojú oorun ló ti sílé o. gbogbo ìyẹ́wọ́ jáńdírà láyé ojú oorun lọ wà. ọlọ́wọ́ ń ṣàlàyé pé ẹni bá ta kéde èèyàn tá a múyà jìnnà sí jọ náà lágbàdìrà ìlú ọlọ́run ta ilé wù ọlọ́run ní kọjá àwàdá ní àlìmọ̀bínú tó fojú hàn ànàjáàkù sọ́hírà lẹ́yìn ọ̀la ọ̀la gan-an pé á ah, eléyìí náà ó. àní ó sọ fún wa nínú àkọsílẹ̀ gbogbo bí àwọn èèyàn ṣe máa kọjá lókè àṣìláàtì tẹ́nìkan bá ti kọjá tó lọ fèrè tó gbọ́n kọjá àlùjọ́nà ọmọlẹ́kọ̀ọ́ ó pariwo pé ṣàìdà fúlàní búrú fúlàní láyà sí kọ́ ọba dàwú abájá láwọn lámọ́lámọ́ ní sórí rẹ̀ o orí burú ọ̀gbẹ̀yìn rẹ̀ fún o gbogbo ẹ̀dá yẹn tọ́ráyé ta wà yìí kọ̀rọ̀ láyé o kọ̀rọ̀ ní o ọjọ́ gbangba o inú ìlú dá wà gan kọ̀rọ̀ ní ẹlòmíì gan ó lè sọsẹ mọ́sẹ̀ lókè èjì wọ́n na wọ́n fojú ẹ̀ ó sì padà ní kọ́lọ́ ọmọ aṣọ tó bá ẹ máa wọlé ẹ wọlé ẹ máa wọlé ẹ káàbọ̀ torí kọ, sí kọ̀kárí ọjọ́ gbogbo rẹ̀ ẹni ọlọ́run bá kẹ́ láìkẹ́ àmà gbogbo ayé lọ́nà kọ̀ọ̀kẹ́ ẹni ọlá ní ṣòfò náà gbogbo ayé ní ọmọ fi sọ máa yí sírọ́pù a ní ìwòyà ọmọ ìsìn ẹni tí wọ́n bá ti ìyá ọjọ́ náà lọ fún tí wọ́n ti kó fún àbọ́díra ìmọ̀ òwúrọ̀ wọn ló ń kẹ wọ́n dá lè kàlífà ó ṣùgbé àṣì iláhùn lè rẹ̀ ìyá tó tó di nàìjíríà kò sọ híra èrè kan وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسك بخير فهو على كل شيء قدير وهو الخالق فوق عباده وهو الحكيم الخبير جل جلاله قل أي شيء أكبر شهادة قل الله قل الله شريك بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أن تقول تشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بشير مما تشركون الله أكبر Láwọn mọ́ṣà, láwọn mọ́ṣà kí ṣe ṣe àlọ́nà wọn. Kò sí nǹkan kan máa àpọ́lọ́wọ̀ ṣọ́gbọ́ wọ́n àtẹ́lé nǹkan bá tẹ̀ tó ṣe é tẹ̀ ọlọ́run ló ṣe tẹ̀. èyí tó o bá tó tóra wọn wọ́n bá ọ o. olúwa mi wàyí rí ẹni ọlọ́run bá fi ìnira gbámú ọkàn náà mọ́ ìnira sí wa o. àwọn ooo. lórí bàdáwù ní jẹ́ adewo àdánwò àdánwò kàmẹ́rà ní ó gẹ́gẹ́ bí ààrẹ bàbá kiri àti àyí ìgbókò yí ọlọ́run nà wá ọlọ́run ni ọlọ́pàá ti dámú pàlá pàlàwù ẹni tó lè kápọ̀ òfin òsì àfọlọ́ náà. wàyí yọmúsá síkà bìhẹ́ rí ẹni ọlọ́run bá fi náwó oore sí kàṣí àti wọ́n ojú ọlá làáfíà mo ṣe fẹ́ dìde lórí òun lè dìde òun lè jókòó òun lè Ntọ́ ẹ̀jẹ̀ tó mú ó tún ṣe mọ́ ọ. Ọlọ́mi ó, olúwa nígbà lè ṣe é pọ̀ dí gbogbo ń tọ́ lè ṣe. wà. Wà níhù nínú tọ́ lọ lè ṣe ni pé mọ́ sọ́kà yìí. Ọ̀nà ayọ́kídìrò àlẹ́ ọ̀rọ̀ yìí. gbogbo ń tọ́ bá gbọ́ ọ ẹni tó lè já padà òsì àpọ̀lọ́ náà ọlọ́run mọ́nàwọ́ àárẹ̀ sí wa o ṣàánú wa o ẹ̀rí pé ẹ̀mẹ́jì ti pa lẹ́kọ̀ọ́ kan ó ní ká máa sọ́dí ọlọ́run níbi yóò ní ìgbàláì ìnira àdánwò lọ́rùn làwọn ń bẹ́ o ẹni ọlọ́run bá fi kàn ẹni tó lè mú póòsì ẹ̀bá ń pagi ni màálù ẹ̀bá máa ń ṣe sàárà àjọ tí máa máa pa fún òkúta. ọlọ́run nìkan ọba tó lè kánira kó fẹ́jà ohun tí ó dùn mọ́ náà ẹni tó lè mú póòsì lọ́lọ́ ètò sì náà nù ń bọ̀ nínú ẹn tí ò lè sọ níbànújẹ́ lọ́lọ́ wọ́n wà ní kọ́ rírù ọlọ́run ni ọba olùborí kọ́ rírù ó ní kọ́ rírù àlàsí láyá jésù ó ṣe fún músà yíyà ọba tí nǹkan kan. tí ò lè kọjá láì jẹ́ pé agbára rẹ̀ ni. Fáwọ́kà ìbáàdì yìí ọlọ́run tó borí gbogbo ẹrú ẹ̀ wá wo àlẹ́ àti ni àkíìmù tó o, ó lọla lọ lọ́tọ́ gbogbo kọ̀kọ̀ gbàwá dínú múmọ́ kásọ̀ wá hírì nínú bọ́lá ń ṣe mọ òde bẹ́ẹ̀ lọ́mọ inú wọnà sọ́là lọ́mọ bọ́ọ̀là lójú ìsọ̀rọ̀ sọ́lá ayà ìsọ̀kalẹ̀ nígbà tí Muhammad lọ́mọ kọ́ lú nígbà tí wọ́n sọ fànàbí wọ́n ní ìlànà yìí ọyá o réètì náà bì náà yáṣáàdì látà pẹ̀lú lùwátì ta ni ó jẹ́ ọ̀ ta ni ẹlẹ́rìí rẹ gan tí ó sọ fún wa pé ànábì ọlọ́run ló jẹ́ ta ni ẹlẹ́rìí ẹ̀ wàyí nàrà alẹ́ lè pè sáàbì ní kàmíkà tọ́lá wọn bàtà bí ọ̀gbọ́gbọ́ o. ọ̀gbọ̀gbọ́. ó ní lọ́hùn lọ́lọ́nìyà lẹ́bi sọ fún wa pé ayù fẹ́ rí ákíbẹ̀rù sàádà kí ló tún jọ lọ lẹ́yìn. kí ni ń tó tún tó ọlọ́run fún wa. mọ̀ á wà lọ́ tàyà ní A kóòdù ní padà. kú ní láàrùn ọlọ́run ní àlẹ́mì sọ iṣẹ́ ọlọ́run. ẹ̀rí ni wọ́n tún wá lẹ́yìn ọlọ́run. ta na tó tóbi tó lọ́lọ́run. ọ̀yùnṣe ábíbẹ̀rù sàágàtà ẹ̀rí ìwo ló tún tó ẹ̀rí tọ́lọ́rọ̀ ọba jẹ́. ó lè láàwò tí ànábì sọ fún wa pé ìmáyà fún líhù lájà wà àbàdérò sọ fún wa pé kò sí èsì ní ìmá ju ọlọ́run lọ ọlọ́run náà ní sọ ìdù lórí ìwà méjì fún olẹ́lẹ́rìí láàrin èmi àtẹ̀yìn wàhúúyà ìláyà wọ́n ti ránṣẹ́ sí òun ànábí áṣà alìkùránù tí wọ́n síra fún yìí kí n fi lè kí n lè fi kìlọ̀ fún ìní wàmọ́ ń bàlágà ẹni kùránù bá tọ́jú ẹ̀. ìkìlọ̀ kùránù tó anyị ìjọ rẹ̀ àyíyàgbọ́n ọ̀dọ́sẹ̀ àdúrà àtọ̀lọ̀ àláìlá àwùrà ẹ̀yìn ilé yìí jẹ́ pé ọlọ́run èké ní ìfúnbẹ pẹ̀lú kúlí wá sọ fún ẹgbẹ́ ẹ̀dá ọṣẹ́ àtù èmi ò jẹ́ o. قل إنما هو إله واحد وكان الله بصري وإنني بريء مما تشركون وإنني بريء مما تشركون Èmi ọwọ́ pé ó pé wọ́n kó náà kó lè jẹ́ mọ́lẹ́gbẹ̀ẹ́. Gbogbo ẹ̀yẹ́ máa dé.